Ìṣe àwọn Àpọ́stélì orí kejìdínlógún. Lẹ́yìn nǹkan wọ̀nyí, Pọ́ọ̀lù jáde kúrò ní Áńténì, ó sì lọ sí Kọ́ríńtì, ó sì rí Júù kan tí à ń pè ní Àkwílà tí a bí ní Pọ́ńtù, tí ó ti Ítánì dé nílọ́ọ́lọ́ pẹ̀lú Priskila aya rẹ̀ nítorí tí Kíládíù pàṣẹ pé kí gbogbo àwọn Júù kí ó jáde kúrò ní Róòmù, ó sì tọ̀ wọ́n wá àti ìtorí tí í ṣe oníṣẹ́ ọnà kan náà ó bá wọn jókòó ó sì ń ṣiṣẹ́ nítorí àgọ́ pípa ni iṣẹ́ ọnà wọn ó sì ń fọ̀rọ̀ wí ọ̀rọ̀ fún wọn nínú sínágógù ní ọjọ́ ọjọ́ ìsinmi ó sì ń yí àwọn júù àti àwọn elédè ní ọkàn padà nígbà tí sílà òun tìmọ́tì sì ti makedóníà wá ọ̀rọ̀ náà ká pọ́ọ̀lù lára ó ń fi hàn ó sọ fún àwọn júù pé jésù ni kristi náà nígbà tí wọ́n sì wà ní òdì tí wọ́n sì ń blaspheme ó gbọn aṣọ rẹ̀ ó sì wí fún wọn pé. ẹ̀jẹ̀ yín ń bẹ lórí ara yín ọrùn èmi mọ́ láti ìsinsìnyí lọ èmi ò tọ̀ àwọn kèfèrí lọ. ó sì lọ kúrò níbẹ̀ ó wọ ilé ọkùnrin kan tí à ń pè ní títù jọ́stù ẹni tí ó ń sin ọlọ́run tí ilé rẹ̀ fi ara mọ́ sínágọ́gù mọ́tímọ́tí àti Kírísípù olórí sínágọ́gù ó gba Olúwa gbọ́ pẹ̀lú gbogbo ilé rẹ̀ àti ọ̀pọ̀ nínú àwọn ará Kọ́ríńtì nígbà tí wọ́n gbọ́ wọ́n gbàgbọ́ a sì baptisi wọn Olúwa sì sọ fún Paul ní òru ní ojúran pé. má bẹ̀rù sá máa sọ má sì ṣe pa ẹnu rẹ mọ́ nítorí tí èmi wà pẹ̀lú rẹ kò sì sí ẹni tí yóò dìde sí ọ láti pa ọ lára. nítorí mo ní ènìyàn púpọ̀ ní ìlú yìí. ó sì jókòó níbẹ̀ ní ọdún kan òun oṣù mẹ́fà ó ń kọ́ni ní ọ̀rọ̀ ọlọ́run láàrin wọn. nígbà tí gálíọ́nì sì jẹ baálẹ̀ akáyà àwọn júù fi ọkàn kan dìde sí pọ́ọ̀lù wọ́n sì mú un wá síwájú ìtẹ́ ìdájọ́ wọ́n ń wí pé. ọkùnrin yìí ń yí àwọn ènìyàn ní ọkàn padà láti máa sin ọlọ́run lòdì sí òfin. nígbà tí pọ́ọ̀lù ń fẹ́ àti dáhùn gálíọ́nì wí fún àwọn júù pé ìbá ṣe pé ọ̀ràn búburú tàbí ti jàgídíjàgan kan ni bí ọ̀rọ̀ ti rí ẹ̀yin Júù èmi ìbá gbè yìí ṣùgbọ́n bí ó bá ṣe ọ̀ràn nípa ọ̀rọ̀ àti orúkọ àti ti òfin yín ni kí ẹ̀yin kí o bójútó fún ara yín nítorí tí èmi kò fẹ́ ṣe onídàájọ́ nǹkan báwọn nì. ó sì lé wọn kúrò ní ìtẹ́ ìdájọ́ gbogbo àwọn eléyìí sì mú sọ́stẹ́nì olórí sínágọ́gù ó sì lù ú níwájú ìtẹ́ ìdájọ́. Galioni kò sì ṣú sí nǹkan wọ̀nyí. Paul sì dúró sí i níbẹ̀ ní ọjọ́ pípọ̀. Nígbà tí ó sì dágbére fún àwọn arákùnrin, ó bá ti ọkọ̀ lọ sí Síríà àti Priskila àti Àkúílà pẹ̀lú rẹ̀. Ó ti fá orí rẹ̀ ní Kẹ́ńkíríà nítorí tí ó ti jẹ́jẹ́. Ó sì sọ̀kalẹ̀ wá sí Éfésù. Ó sì fi wọ́n sílẹ̀ níbẹ̀ ṣùgbọ́n òun tìkára rẹ̀ wọ inú sínágọ́gù lọ ó sì bá àwọn júù fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ nígbà tí wọ́n sì bẹ̀ẹ́ pé kí ó bá àwọn jókòó díẹ̀ sí i ó kọ̀ ṣùgbọ́n ó dágbére fún wọn ó sì wí pé. èmi kò gbọ́dọ̀ ṣàì má ṣe àjọ̀dún ọdún tí ń bọ̀ yìí ní Jerúsálẹ́mù bí ó ti wù kí ó rí ṣùgbọ́n èmi ò tún padà tọ̀ yín wá bí Ọlọ́run bá fẹ́. ó sì ṣíkọ̀ ní Éfésù nígbà tí ó sì ti gúnlẹ̀ ní kesaria tí ó gòkè tí ó sì kí ìjọ ó sọ̀kalẹ̀ lọ sí antioku nígbà tí ó sì gbé ọjọ́ díẹ̀ níbẹ̀ ó lọ ó sì kọjá ní ilẹ̀ galatia òun phrygia lẹ́sẹẹsẹ ó mú gbogbo àwọn ọmọ ẹ̀yìn ní ọkàn le júù kan sì wà tí à ń pè ní àpólò tí a bí ní alexandria ọkùnrin ọlọ́rọ̀ ní ẹnu tí ó pọ̀ ní ìwé mímọ́ ó wá sí éfésù ọkùnrin yìí ni a ti kọ́ ní ọ̀nà ti olúwa ó sì ṣe ẹni tí ó gbóná ní ọkàn ó ń fi ááyan sọ̀rọ̀ ó sì ń kọ́ni ní nǹkan ti olúwa kìkì baptisímù ti jọ́nù ni ó mọ̀ ó sì bẹ̀rẹ̀ sí fi ìgboyà sọ̀rọ̀ ní sínágọ́gù nígbà tí àkúílà òun priskila sì gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n mú sí ọ̀dọ̀ wọ́n sì túbọ̀ sọ èdè ọ̀nà ọlọ́run fún un dájúdájú nígbà tí ó sì ń fẹ́ kọjá lọ sí akáyà àwọn arákùnrin gbà á ní ìyànjú wọ́n sì kọ̀wé sí àwọn ọmọ ẹ̀yìn kí wọ́n kí ó gbà á nígbà tí ó sì dé ó ran àwọn tí ó gbàgbọ́ nípa oore ọ̀fẹ́ lọ́wọ́ púpọ̀ nítorí tí ó sọ àsọyé fún àwọn júù ní gbangba ó fi hàn nínú ìwé mímọ́ pé jésù ni kristi